mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin báńkì w àti ìyàwó rẹ̀ adésùà ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọmọ wọn pé ọmọ ọdún kan lánàá òde òní léyìí tí wọ́n fi fọ́nrán fídíò bí ìyàlẹ́nu náà ṣe ṣẹlẹ̀ sórí ìtàkùn ayélujára wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn náà sì ń bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí wọ́n sì ń kí ọmọ náà kú ayẹyẹ ọjọ́ ìbí wípé ẹ̀mí rẹ̀ á ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pòṣónú ni ayọ̀ ajẹ́wọlé tí àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà ló ní gbogbo ohun ayé yìí asán ni wípé gbogbo ohun tí ẹ̀dá bá kójọ láyé asán lórí asán òfò lórí òfò ni wípé ṣé èèyàn lè ní ọkọ̀ púpọ̀ ilé àti mọ́tò àti àwọn ọmọ kí ó má wàá kú mọ́ ayọ̀ ajẹ́wọlé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí di mímọ̀ látàrí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ó ní dókítà tó túfọ̀ ikú bàbá òun ní ọdún bíi méje sẹ́yìn náà ti tàtẹrù nípa ó wá parí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ohun ayé yìí táyé ní í ṣe wípé gbogbo rẹ̀ asán lórí asán ni àmọ́ kéèyàn gbìyànjú láti máa ṣe dáadáa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ òṣèré Tóyìn Abraham ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti súre fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń wo ojú Ọlọ́run fún ayọ̀ ọmọ wípé gbogbo àwọn tí wọ́n ń fi wọ́n ṣẹ̀sìn ṣẹlẹ́yà nípa ìrọmọ bí wọn pátápátá ni wọ́n máa bá wọn yọ ayọ̀ ọmọ ní ọdún 2022 tí a wà yìí tó sì súre náà fún ọ wípé Ọlọ́run á dá wọn lóhùn láìpẹ́ láì jìnà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́kọ orí ìtàkùn ayélujára Blessing CEO ló sọ di mímọ̀ fún àwọn ọkùnrin wípé kí wọ́n má tan ara wọn pé obìnrin ò dédé fẹ́ wọn nítorí ìfẹ́ ṣùgbọ́n bí kò ṣe nítorí owó pé káwọn ọkùnrin náà má tan àwọn obìnrin nítorí pé torí ìgbádùn ara wọn ni wọ́n ṣe fi aya sílé ọ̀rọ̀ yìí ni Blessing CEO sọ di mímọ̀ nínú fọ́nrán fídíò kan yìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀. Women don't want relationship, marriage or love. They just want money because they know that you just want sex. So be honest, except we'll keep deceiving one another. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajù olórin ọlámídé ló fèsì gbàkọgbè sí ọ̀rọ̀ kan tí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ fi ránṣẹ́ sí wípé kí ó ra ọkọ̀ gidi fún òun wípé òun máa dá owó náà padà fún ní díẹ̀ díẹ̀ léyìí tó mú kí ọlámídé dá a lóhùn wípé ṣé owó tí ó fi pamọ́ sí òun lọ́wọ́ ni àbí èyí tó ṣiṣẹ́ rẹ̀ sóhun lọ́wọ́ eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ bú sẹ́rìn àrìn kákìtì tí wọ́n sì a ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ní nọ́mbà gbajúmọ̀ òṣèré alex ọlásánni ló fi fọ́nrán fídíò apanilẹ́rìn kan sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń jẹ àgbàdo sísun tó sì ń yà lẹ́nu wípé a ó ti pẹ́ tóun ti jẹ àgbàdo kẹ́yìn bó ti ń jẹ àgbàdo náà ló ń wò tìyanu tìyanu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wípé ó fẹ́ràn oúnjẹ púpọ̀ ní lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n rí dájú wípé wọ́n ṣiṣẹ́ ní ọdún yìí kí wọ́n máa gbìyànjú sí i kí wọ́n sì má jẹ́ kó sú wọn kí wọ́n má jẹ́ kójú tì wọ́n nídìí iṣẹ́ wọn kí wọ́n máa gbìyànjú sí i torí wípé ọjọ́ ọ̀la wọn á dára léyìí tó mú ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Fúnkẹ́ Akíndélé wípé lóòótọ́ ni ọ̀rọ̀ tó sọ nítorí wípé ìforítì ló gbé òun débi tóun dé yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú Kofoshi ló fi ìtàkùn ayélujára rẹ̀ láti gbàdúrà fún gbajúmọ̀ òṣèré kan tí orúkọ rẹ̀ Amina Chikwu wípé ọlọ́run á rọ̀ lọ́kàn tí á sì pa á lẹ́rìn ayọ̀ Madam Kofoshi ló fi àwòrán òun àti Regina Chukwu ṣe àpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Juliana Ọláyọ̀dé tí àwọn ènìyàn mọ̀ sí Tóyọ Baby ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ké gbàjarè síta wípé inú òun ò dùn rárá o wípé ìkan ló ṣẹlẹ̀ tóun ò fi sí lórí ìtàkùn ayélujára òun láti bí oṣù kan léyìí tó ṣàlàyé nínú fọ́nrán fídíò kan tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ò mọ ohun tó ṣẹlẹ̀ pé olùṣọ́ àgùntàn tìmílẹ́yìn àdìgún ni ó ń lo ìtàkùn ayélujára òun tí ó sì yarí láti sọ ọ̀rọ̀ ìgbaniwọlé orí àwọn ìtàkùn ayélujára òun fún òun jùníálà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti bẹ àwọn ènìyàn wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n gba òun nínú ọ̀rọ̀ yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ òṣèré bùkúnmi olùwàṣínà ló fi àwòrán òun àti ọmọ rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ àwòrán náà wípé òun máa máa wà pẹ̀lú ọmọ náà ní ní ìgbà gbogbo pé òun ò sì ní fi sílẹ̀ ní ìgbàkúgbà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà máa sọ wípé a àbíamọ gidi leléyìí. oníjù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.